Now let us this. Toya, Toya, Toya. This is why I praise him. Toya, Toya, Toya. I see this, are praising. him. Toya dance. Oh my God. Toya, praise him. Let's celebrate. Happy day. It's my day. This is what I got in the Lord. Oh let's praise Him. Fresh FM nìbàdàn là wà. you are on to fresh one oh five point nine. right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. ìkànnì fresh one zero oh five point nine fm ilé ètò kalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn la ti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ń gbọ́ wá káàkiri àgbáyé àsìkò tún ti tó fún kéde ta ní lórí àtẹ fún tàsìkò yìí ní báyìí ẹ̀tẹ́ tí ṣe kéde pàtàkì yìí èyí ni láti kéde sétí gbọ́ àwọn èèyàn wípé àwọn ọmọdékùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Olúwatóbilọ́ba ọmọ ọdún méjìdínlógún ni ọmọ ọ̀hún ṣe ó kúrò nílé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2021 tá a wà yìí bàbá ọmọkùnrin yìí òun ló gbé lọ sí lẹ́sìn kan tó wà ní ìbùkún olú lágbègbè adéọ̀yọ́ nílùú ìbàdàn látìgbà náà ọmọdékùnrin yìí ọmọ ọdún méjìdínlógún kò tí ì padà wá sílẹ̀ o à ń pàrọwà fún ẹni yòówù tó bá bá wa rí ìtanilólobó tó ṣe pàtàkì kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ dákun kàn sí àgọ́ ọlọ́pàá eléyìí tó bá wà nítòsí tàbí kí wọ́n pèsè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one four eight seven one eight six nine seven tàbí zero eight zero five five two six four five eight zero ẹ ṣe púpọ̀ èèyàn wa ò ní sọnù A beautiful evening to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring full time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, plus commission on every sale. Interested applicants should please call 090 62

Fresh 105.9. Right in the heart of city of Ibadan. Fresh Offense 105.9. Ibadan. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí la bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm. wákàtí kan pẹ̀lú ọlọ́run and are with God pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù. àti ẹ̀ mọ́ bá a ṣe fẹ́ kí àwọn bàbá báyìí. torí mi ò tiẹ̀ mọ bẹ́ẹ̀mí ṣe fẹ́ ṣe. torí gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbàdúrà fún wa. wákàtí kan tí mo ní ò tiẹ̀ lè tó láti dárúkọ torí mi mọ bí mo ṣe fẹ́ mu ṣé láti inú ìjọ kan dénú ìjọ kejì ṣùgbọ́n tí mo mọ̀ ni wípé ọlọ́run tẹ́ ẹ kúkú ń ṣe fún ní kọ̀rọ̀ yóò san fún yín ní gbangba gbogbo ẹ̀yin bàbá nínú olúwa àti ẹ̀yin bàbá tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń gbàdúrà fún oníwàásù ní òòrèkóòrè mo dúpẹ́ mo mọ̀ lóore o. mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé mo kí bàbá mi Anthony Ìṣọ̀lá Oyèwùsì ẹ lódò àgbàlá níbùkún náà ní nípínlẹ̀ Ọ̀ṣun nílẹ̀ Ìjẹ̀ṣà ààrẹ̀mí yín lò pẹ́ ẹ̀mí yín á gùn dáadáa dáadáa dáadáa bàbá mo kíra mi náà àti gbogbo àwọn bàbá tó dára. jẹ́ wọnú ètò lọ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe àdúrà la máa fi ń bẹ̀rẹ̀ dáre power of praise ọlọ́jọ́ bí ọ̀la àti ẹ̀mọ́ bí ta ti fẹ́ pàdé fún bẹ́ẹ̀ de dáre pop báyìí ká tó gbàdúrà náà ohun tẹ́yìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì àwọn bàbá wa ìránṣẹ́ ọlọ́run Reverend David Olúwadeleke àwọn ló máa gbàdúrà fún wa tó bá ti wá gbàdúrà fún wa wọ́n á gbàdúrà fún àwọn bàbá náà. orúkọ Jésù. àmín. orúkọ Jésù. àmín. ọlọ́run ayérayé ògo ni forúkọ yín bàbá wa tí ń bẹ lọ́run agbẹ́yìnga gidigidi fún wákàtí yìí adúpẹ́ torí pé ẹ̀yin ló mọ̀ọ́mọ̀ jẹ́ á di ọjọ́ òní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé ò fẹ́ ká dòní ṣùgbọ́n tìtorí wípé ẹ̀yin fẹ́ràn wa ẹ̀yin gan ni bàbá àkọ́kọ́ ẹ̀yin ló ràn wá lọ́wọ́ títí di wákàtí yìí tá a fi di ọjọ́ òní gba ọpẹ́ wa. àmín. ọlọ́run ìyè àti ìyọ́nú gba ìyìn wa. àmín. ọlọ́run à ń gbàdúrà fún gbogbo bàbá ní gbogbo àgbáyé àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá àtàwọn aránṣẹ́ ọlọ́run kéékèèké bàbá ọlọ́run gbàdúrà fún wa. àmín. torí pẹ́yìn ni bàbá wa bàbá ẹ gbàdúrà fún wa. àmín. gbogbo àwọn bàbá pátá lórúkọ jésù ọlọ́run jí wọn ó tó bàbá. àmín. ọlọ́run ìmọ́lẹ̀ à ń gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run alágbára dá sọ̀rọ̀ ayé wa. àmín. fàánú hàn fún wa. àmín. ọlọ́run alágbára gíga a fún iléeṣẹ́ yìí Fresh FM Ìbàdàn lórúkọ Jésù Ọlọ́run dá sọ́rọ̀ wọn. àmín. látòrí olórí pátápátá dé ẹni tó kéré jùlọ lẹ́nu gate Ọlọ́run dá sọ́rọ̀ ayé wọn. àmín. gbogbo àwọn bàbá tó wà ńbẹ̀ lórúkọ Jésù jẹ́ wọn ó tó bàbá yìí. àmín. ògo ni forúkọ yìí. hallelujah. alágbára gíga ògo ni forúkọ yìí. hallelujah. ohun tó ṣe pàtàkì jùlọ níjọba ọ̀run ohunkóhun tí ó gba ìjọba ọ̀run sọnù lọ́wọ́ wa ọlọ́run gbà sọnù lọ́wọ́ wa àmín ohunkóhun tí ò ní jẹ́ adé ìjọba ọ̀run ọlọ́run gbà sọnù lọ́wọ́ wa àmín ògo ni forúkọ yín o hallelujah adúpẹ́ torí pé ẹ ti gbọ́ a ó máa yìn yín a ó máa gbé yín ga jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Thank Adáwọ̀ with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Adáwọ̀ with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. Ìyàwó rẹ̀ di àti ṣe tán ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are ready ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí. brother and sister. Are you ready? We are all ready. Àti tẹ́tí. Nítorí pé ètò kan ètò kan tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lọ sí mi ní Joseph lálà ń tòótọ́ àlá tó sì là ó da púpọ̀ púpọ̀. Joseph fúnra ẹ̀ gan ò mọ̀ túmọ̀ àlá tó lá àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn bàbá rẹ̀ ló túmọ̀ àlá ẹ̀ ó ní oṣù wá bá wa sọ̀rọ̀ ẹ wá bá wa sọ̀rọ̀. nígbà wá sọ ohun tí ìtumọ̀ àlá rẹ̀ jẹ́ Joseph wá ń retí pé ijọ́ wo ni àlá rere yìí ó ṣẹ nínú ìrìn àjò bí Joseph ṣe ń retí kàláṣẹ ijọ́ kan ló kọ̀ bá rẹ̀ nínú kòtò. Joseph yìí àlá ẹ̀ wò. àlá mi kọ́ leléyìí lójú àlá mi mi ò bára mi nínú kòtò. wọ́n bá tún kó fáwọn kátàkárà ara mídíàní àwọn oníṣòwò ara mídíàní. ẹ̀yin náà dẹ̀ mọ alára tún tà ohun tó bá ti bọ́ sọ́wọ́ alára tún tà àrà tó bá wù wọ́n lọ lè fi dá. we are ready ti ṣe tán. ó tún wò pé àlá mi kọ́ lélẹ̀ yìí. kò gbẹ̀yìn níbẹ̀. èmi ọmọ Jákọ́bù ọmọ Ísírẹ́lì ọmọ ààyò. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀. alára tún tà wọ́n bá mà tún tà fún pọ́tífẹ́rì gẹ́gẹ́ bí ẹrú ìjọ tó wọlé pọtifẹ́rì èmi ọmọ Jákọ́bù èmi ọmọ Ísírẹ́lì ó tún yẹ ọwọ́ àláfíà ẹ̀ wò pé aláàmì kọ́ lélẹ̀ yìí. nítorí pé ìtọ́kọ̀ ìtọ́kọ̀ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́. ìjọ ìyàwó ọ̀gá rẹ̀ gbé súnmọ́ bó ṣe gbé súnmọ́ lòun náà sápẹ́rù kí lélẹ̀ ilé ò sí lára àláàmì nígbà tí ó tún yajú ẹ̀wọ̀n ló ti bá rẹ̀. lórí fẹ́ ṣe bẹ̀rẹ̀ àti ṣetán. ó ń jà lálá o àti ṣetán. ó lè fi tóbi apẹ̀tẹ̀ ń bọ̀ àti ṣetán. láti ṣetán àti ṣetán. àti tẹ́tí àti ṣetán. nígbà Joseph dé ẹ̀wọ̀n ó tún wò pé ẹ̀wọ̀n bá wò ṣé bí mo rí gbogbo àwọn ètí igi tó forí balẹ̀ àlá mi kọ́ lélẹ̀ àwọn olùka bíbélì ti máa máa tẹ̀lé mi lọ. ó wá dijọ́ yẹn àwọn èèyàn méjì tí wọ́n wà nínú ẹ̀wọ̀n pẹ̀lú Joseph ẹni bá ka bíbélì dáadáa Joseph wọn tiẹ̀ pé Joseph wọn fọ̀rọ̀ lọ Joseph ìwé mọ́ sọ pé Joseph rí wípé ojú wọn fàró òun fúnra lára rẹ̀ ló lọ bá wọn. ẹ bá mú yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọgbọ́n o àwọn kọ́ lọ́wọ́ á bá. ìtòkàn tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ dé òun ló lọ bá wọn pé kí ló ṣe yín ojú yín fàrò. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready. olórí agbọ́n tí bá máa ṣàlà tó lápé aláàmì rèé ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ ọjọ́ mẹ́ta ò ní Fáráò ránṣẹ́ sí yín wọ́n á dá yín padà sípò yín. kò bẹ́ẹ̀ni kejì ṣe rí i pé ah, ìtumọ̀ aláìmáa dà ó dùn ún gbọ́ létí. dáadé àmọ́ mi òun náà ṣàgbọ́tun màálà rẹ̀. àti tẹ́tí nítòótọ́ Joseph dàbí ọgbọ́n ó sọ fún lórí agbọ́ tí ó ní rántí mi níjọba rẹ̀ ṣùgbọ́n lórí agbọ́ tí ò rántí ẹ̀ ṣùgbọ́n ilé ọjọ́ kan mọ́ ó padà rántí ẹ̀ ibi mò ń lọ kọ́ ni. kì í ṣọdún mẹ́wàá kì í ṣọdún méjìlá kì í ṣọdún mẹ́tàlá. kálá rere Jósẹ́fù kó tó ṣẹ ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ kíyèsí òun ni pé Joseph túmọ̀ àlá ẹnìkan kálá rere ẹ̀ kó tó lè ṣẹ. nírú àkókò báyìí a lè fi gbogbo ẹnu sọ. àti ṣetán ṣùgbọ́n ẹni tó ń ṣe kinní kan kinní kan kinní kan a nílò àti máa sọ pé ò lówó lọ́wọ́ ìlú yìí dáa dáadáa ká má sọ ohun tí ò dáa. nírú àkókò báyìí a nílò ara wa wo àwọn ènìyàn lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ tó lè ràn lọ́wọ́ túmọ̀ àlá ẹnìkan tíwọ náà bá fẹ́ ká túmọ̀ àlá rẹ tó bá fẹ́ kí àlá rere ìran rere rẹ tó bá fẹ́ kó ṣẹ ìwọ náà túmọ̀ àlá ẹnìkan àbóòrí ni wọ́n ti ẹ̀ lọ bá Joseph ìwọ náà wò ta ló lè ràn lọ́wọ́ láyìíká rẹ̀ ẹ̀gbọ́n tí wèé mọ̀ sọ ni ọ̀rọ̀ Ọlọ́run ṣá máa ń yà mí lẹ́nu ó ní àwọn kan wà tí wọ́n ń fọ́nká bó ṣe ń fọ́nká bẹ́ẹ̀ ló ń bí sí tabadẹ̀ wò níṣirò tènìyàn pé one plus one ní arithmetic ẹni tó bá ń kó pamọ́ kó pamọ́ kó pamọ́ òun ló yẹ kó máa ní sí ṣùgbọ́n nínú dictionary Ọlọ́run ó láwọn kan wà tí wọ́n ń fọ́nká wọ́n ń bí sí ó láwọn kan wà tí wọ́n á wọ́ ju bó ṣe yẹ lọ kìkì sí àìní ìlú dá báyìí tá a gbọ́dọ̀ sọ ran ẹnìkan lọ́wọ́ nígbà tí o bá ran èèyàn lọ́wọ́ tó bá túmọ̀ àlá ẹnìkan nígbà náà ni àlá tìwọ náà láàmú ìtumọ̀ rẹ̀ wá. we are already at thirty. má dúró dègbà tí wọ́n á béèrè oníráìsì agolo márùn-ún nínú ilé o dẹ̀ rí nebo ẹ tẹ́bi ń pa orí nebo ẹ tọmọ ẹ̀ ń lọ́nu mọ́lẹ̀ o wò pé ìta máa jẹ lọ́la ni mi ni o máa pèsè fọ́la rẹ̀. oníwàásù látọ̀kọ̀ ètò. ìwọ náà kò tún máa la ẹnìkan. àbíṣe ti gbàgbé páwọn áńgẹ́lì ò lọ sílé Ábúráhámù ni ní Genesis chapter eighteen wọ́n ń kọjá lọ wọ́n ń lọ ti wọn ni fúnra lára Ábúráhámù ló pè wọ́n ló túmọ̀ àlá wọn àlá tá Ábúráhámù túmọ̀ ń jọ yẹn nígbà táwọn áńgẹ́lì tí wọ́n jẹsẹ̀ mú àtọbẹ̀ ẹ̀gúsí yó wọn ò mọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀ pé a tún ń lọ a tún ń padà bọ̀ níwòye àmọ́dún ìwọ náà túmọ̀ àlá ẹnìkan obìnrin ọlọ́rọ̀ súnẹ́ẹ̀mù and hour with God. Èlíṣà ò tiẹ̀ wọn Èlíṣà ò lọ bá wọn Èlíṣà àti ọmọ wòlíì bóyá gíásì ṣá wọn béèrè for accommodation rárá òun ló kọ̀ wo sàkún àwọn méjèèjì tó ń tẹ̀léra wọn yìí àlejò ni wọ́n wọn lè má wá sínú ìlú yìí ó dàbí pé tó bá wá wọ́n ń wálé tí wọ́n á máa sùn kiri ó bá pe ọkọ ẹ̀ pé ọ̀ní. Ah, jẹ́ àtúmọ̀ àlá àwọn ẹni yìí iyàrá ló pọ̀ rẹpẹtẹ yìí jẹ́ àpèsè àyè sílẹ̀ fún wọn wọ́n máa fún wọn ní space inú ilé wọn àlá táwọn náà ti lá lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀gbọ́n tèlí ṣàṣọ ni oníjọ́ta ti ń wá bí ó láàgbẹ́kun ọmọ rí inú ilé yìí olódà náà kò tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní lọ bóbìnrin yẹn pé kí la lè ṣe fún wòlíì ní wa o a ní connection dé presidency obìnrin yẹn náà sólé èèyàn ńlá ni mí. Èlíṣà wá béèrè lọ́wọ́ ọmọ wòlíì pé kí la lè ṣe gèrásì ló wá níjọ́ tá a ti ń wá bí ó jọ pé àgbúrò ọmọ rí inú òun ló sọ wọn dọlọ́mọ ìwọ́n náà rẹ́ni tó ń kiri ọjà wàá pàdé ẹlòmíì àti tray tó fi ń kiri àti gbogbo ọjà orí ẹ̀ kò ju owó tí wọ́n fi ń ra káàdì lọ bó o nílò ọjà yẹn rà á ọkọ̀ òfun lówó wọn nílò láti sọ fún ẹ wípé ẹni tó wà nínú oòrùn tó ń sáré lé mọ́tò kiri torí gbogbo ọjà tí ò tó two thousand lọ́wọ́ ẹ̀ ò nílò wòlíì kankan láti sọ fún ẹ pé kò lówó lọ́wọ́ bẹ́ẹ̀ lọ ṣe wà láyìíká wa túmọ̀ àlá ẹnìkan kálá rere àtìrán rere ẹ kó ba lè ṣẹ ohun oníwàásù tẹ́lẹ̀ fẹ́ gbọ́ náà nìyẹn and now with God tó ti dé òun wọn ní wàásù láwùjọ. and now with God tó ti dé sẹ́ òun wọn ní wàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already Ìbàdàn fresh fm nìbàdàn làwà apostle joseph Ayobabalola power explosion èrìò twenty twenty one. bẹ́ẹ̀ ni o iṣẹ́ agbára tún máa ṣe lórí òkè èrìò lọ́dún yìí cac mountain of mercy àti cac Kenanland ló ṣàgbékalẹ̀ tọdún yìí kádìdè fúyà káwá pàdé jésù oníṣẹ́ ìyanu ní christ apostolic church mountain of mercy èrìò èkìtì pẹ̀lú àkórí tọdún yìí ọmọ aládé àlàáfíà the prince of peace isaiah nine verse six láti monday twenty one sí saturday twenty six oṣù kẹfà june ọdún twenty twenty one tàwa yìí ní orí òkè àánú èrìò èkìtì ní nípínlẹ̀ èkìtì ìpele àárọ̀ ọ̀sán àti alẹ́ tún ni tọ̀tẹ̀ yìí o ìgbàlà ìwòsàn ìdáǹdè àlùyọ àdúrà la ní láti fi gbà á àwọn tí ọlọ́run máa lò ní prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì cac general evangelist worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent cac worldwide tó fi mọ́ pastor so ọládélé president cac worldwide ọmọ aládé àlàáfíà fẹ́ pa ẹ̀mí àti ẹlẹ́rìn ayọ̀ Ni apostle joseph ayọ̀ babalọ́lá power explosion èrè òtọ́dún yìí láti monday twenty one sí saturday twenty six oṣù kẹfà june ọdún ọdún twenty twenty one tàwa yìí ire gbogbo máa jẹ́ tèmi àti ẹ lórúkọ jésù. wọ́n tún ti fún mẹ́sì elégéńsà ní bọ́ọ̀lù ẹ̀ owó ṣe mú síyún la. ẹ̀yin tèmi báwo ni o àǹfààní láti jẹ ọgọ́rùn-ún mílíọ̀nù náírà má ti ṣí sílẹ̀ báyìí. níbo jámẹ́sì. ní mozart bet ló ti ń ṣẹlẹ̀. ẹ̀ẹ́n odidi ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ah, ah, báwo mo ṣe lè jẹ́. forúkọsílẹ̀ pẹ̀lú mozart bet lọ sórí ìkànnì www.mozartbet.ng ìyẹn www.mozzartbet.ng dot ng iye owó tó o bá fi bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ ni wọ́n tún fún ẹ padà lọ́fẹ̀ẹ́ di mílíọ̀níà pẹ̀lú ìrọ̀rùn o tún lè ta mozart bet onífà ìlọ́po ẹgbẹ̀rún one thousand percent bonus. èyí mà ga kẹ ó ti lọ wá jù ọ̀rẹ́ èmi náà fẹ́ ta o. ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló tún ṣì wà lórí ìkànnì www.mozartbet.ng ìyẹn www.mozzartbet.ng fi orúkọ sílẹ̀ lónìí kí wọ́n náà náà bọ́sàgbàmí náírà mozabet ìlànà àti àdéhùn wà. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. mo kí wa pé ẹ káàbọ̀ padà fresh one zero five point nine fm Owólabí Ìdòwú Fàájì àti pásítọ̀ Tósìn Alọ́ láàrin ìṣẹ́jú méjì àti ẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi ọdún bíi mẹ́ta mẹ́rin táwọn èèyàn ti pariwo wípé kí ló dé àwọn èèyàn ò kọrin fáwọn bàbá àfi àti gbé bàbá rí ilé nìkan lórin àwọn bàbá àti ráwọn tó wá ti ṣe késẹ́ẹ̀tì tó ti kọrin fáwọn bàbá so nígbà tẹ́yìn olórin tiẹ̀ wá wà nínú ilé orí ìjókòó yẹn náà lẹ́ ti compose ibẹ̀ náà lẹ́ dẹ̀ ti kọ́ ẹ kò celebrate àwa bàbá àti àwọn bàbá tó kù. Are you ready? We are ready. ó yá ẹ kò celebrate àwọn bàbá ṣe bó lórin ni ṣó máa ń kàyàn kú ni ṣó máa ń bàyàn lójijì ni. rárá sá. <laughs> bàbá wa ẹ ó jẹun ọmọ bàbá wa ẹ ó pẹ́ láyé lórúkọ Jésù ẹ ó jẹun ọmọ lórúkọ Olúwa ẹ ó pẹ́ láyé bàbá wa ẹ ó jẹun ọmọ ọ̀dà ẹjẹ́ àlọ́dọ̀ ìdòwú fad mo láìkí bẹ́ẹ̀ ṣe mu àmì àdúrà lẹ́yìn ṣe fáwọn bàbá mo mu àmì ó yá ìdòwú fad. This is call for celebration. This is called for celebration. It calls for celebration. Ẹ bá wa káwọn bàbá wa o bàbá. Ẹ̀yin ṣá lọ́lọ́kọ̀ ọmọ wáyé o bàbá. Our lovely daddies, ẹ gbogbo yín la kí. fàyàjọ tòní o that is we celebrate you lórúkọ jésù oúnjẹ wọn àjìnà fún yín jẹ àmì o àmì àṣẹ ǹtẹ́ mọ̀ gbé nìyẹn o lórúkọ jésù àjìnà fún yín jẹ àmì o àmì àṣẹ bòkété bá dàgbà tó wọn mú ọmọ rẹ̀ ní mu àmì o àmì ẹ ò ní jẹ oúnjẹ ọmọ nínú kòtò àmì o. Àmì àmì àṣẹ mo ní àmì o àmì àṣẹ àmì o àmì àṣẹ. èmi náà tún ṣàmì àmì àṣẹ. a ti ṣe tán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy and mommy, are you ready? We are ready. Àti tẹ́tí. Brothers and sisters, are you ready? We are ready àti tẹ́tí. ẹ ṣe púpọ̀ pásítọ̀ Tósìn Alọ́ pásítọ̀ Tòsálò àti Ìdòwú Fad. Thank you. a ti ń rìnrìn àjò yẹn ó ti tó bí ọ̀sẹ̀ bíi mélòó ẹ jẹ́ ń sáré kó gbogbo ẹ̀ léra wọn láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pé màá gbé fún bàbá mi fi ẹ̀fọ́ wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik. àwọn tí wọ́n bá ti ń bá ètò yìí rìnrìn àjò tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ tó bá ti ń dún báyìí wọ́n ti mọ̀ pé tán àwọn akọni ìgbàgbọ́ nìyẹn. ẹ má dẹ̀ tún gbàgbé ohun tá a fìtàn ẹ sọrí onípàwá náà dìtàn lọ́jọ́ kan mo ń sọ̀rọ̀ nípa bàbá Archbishop Benson Idahosa mo ti sọ nípa bá a ṣe bí wọn mo ti sọ̀rọ̀ nípa àwọn ìwé tọ́ka mo ti mẹ́nu bà ọ̀pọ̀lọpọ̀ nípa wọn mo rántí ibi tí mo bá ọ̀rọ̀ náà dé níbi wọ́n ṣe lọ rí pa ẹ̀tìn nípa àánú àti oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ìtàn ti sọ nípa ìtọ́ni tí bàbá Archbishop Benson Dauza tó gbà lójú ìran wípé kí wọ́n lọ rí ìránṣẹ́ Ọlọ́run yẹn ìyẹn ní Iléṣà. lẹ́yìn ìpàdé wọn fúnra lára paetin ló gbé bàbá Archbishop Benson Dauza débi tí wọ́n ti wọkọ̀. brighton wá sọ fún archbishop benson idelza pé ó kéré jù lẹ́ǹkan lóṣù kó káwọn máa ríra. ó dẹ̀ fún wọn ní owó pé kí wọ́n fi wọ mọ́tò lọ́jọ́ yẹn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nínú ìtàn wọ́n ní bíi seven pounds about sixteen dollars ló fún bàbá ó dẹ̀ kí wọn pé ó dàbọ̀ ǹjẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn ló ṣí fún bàbá Bishop Benson Idahosa nípa ìránṣẹ́ Ọlọ́run missionary tí wọ́n bá pàdé yìí. nípasẹ̀ paetin ni wọ́n ti meet Gordon Lindsay lọ́wọ́ ti lọ sí Gordon Lisee Bible Bible School tó wà ní USA. gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ní baba Bishop Benson Idahosa wọ́n jẹ́ ìkan lára àwọn tí wọ́n kọ́kọ́ kẹ́kọ̀ọ́. kí ìyẹn ní CPAN Christ for all nations bó tilẹ̀ jẹ́ pé ìtàn sọ wípé wọn ò parí nítorí pé ọdún méjì ló yẹ kí wọ́n lò wọ́n ní ṣùgbọ́n bí bàbá bá ti wà nínú iléèwé àdúrà àwẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa ń sunkún wípé my people are dying in Africa kí ni mò ń ṣe nínú classroom níbí ìdí èyí wọ́n wá lọ rí Gordon Lindsay wọ́n wá sọ fún wọn wípé àwọn ò wà inú àwọn ò dùn báwọn ṣe wà nítorí pé lójoojúmọ́ làwọn èèyàn ń kú láfíríkà iná ìyìnrere dẹ̀ ń jó nínú àwọn ǹjẹ́ mọ̀ wípé wọ́n ní láti yànda wọn tí wọ́n sì ṣe gbogbo ètò tó yẹ kó ṣe fún wọn lẹ́yìn ọdún kan eléyìí wá já sí ìbùkún ńlá fún bàbá Archbishop Benson Idahosa nítorí wípé àwọn nìkan ni baba Gordon Lindsay lọ́yàǹda nítorí pé ńgbà tó máa pé ọdún bíi méjì Ọlọ́run ti gba ìránṣẹ́ náà sókè àwọn tí wọ́n jáde tí wọ́n parí lọ́dún méjì ìtàn sọ wípé wọ́n kò gba ìyàǹda ni ṣùgbọ́n a ti gba ìránṣẹ́ náà tí ó dá iléèwé náà sókè kó tó di pé wọ́n gba ìyàǹda. yàtọ̀ sí ìtìlẹ́yìn owó tí wọ́n kó fún baba Bishop Benson Idahosa láti lọ lò fún ìsọjí Áfíríkà ìtàn tún sọ wípé wọ́n tún gba ìgbọ́wọ́lé nítorí pé wọ́n dá ọwọ́ lé wọn fún iṣẹ́ ìránṣẹ́ náà wọ́n ní níbi tí iná náà tó pọ̀ tó níbi tí agbára Ọlọ́run nínú wọn tó tó wọ́n láwọn tó wá pàdé wọn ní airport pé kéèyàn tiẹ̀ dì mọ́yàn wọ́n ní gbogbo wọn òkìtì ní bí ọ̀bọ báyìí ni bàbá Archbishop Benson Idahosa lọ́wọ́ bẹ̀rẹ̀ ìsọjí tó lágbára. ìtàn sọ pé wọ́n á lọ sí gbogbo àwọn ìletò gbogbo àwọn ìgbèríko gbogbo àwọn ìlú láti lọ́ọ́ máa ṣèsọjí láì tiẹ̀ kéde wípé àwọn ń bọ̀ ìtàn ni wọ́n kọ́ lè dá àárín ọjà pé wọ́n á ti gbé drum méjì wọ́n á gbé pákó kan lé lórí wọ́n á lọ bá àwọn afọ́jú àwọn arọ wọ́n á láwọn lẹ́bùn láti fún wọn pé wọ́n á kọ̀ sọ pé lórúkọ Jésù ó yá ríran ìsọjí ti bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo èrò máa máa ké nítorí iṣẹ́ agbára èyí tí Ọlọ́run lo ìránṣẹ́ náà fún gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nínú ìwé ìtàn over six thousand churches ní baba bishop benson idauza ni wọ́n fi lélẹ̀ throughout Ghana and Nigeria. àwọn ni olúwa lò láti fi ìjọ Church of God Mission International lélẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ní 1968 àwọn the ní bishop of church of god mission. àwọn tún ni ààrẹ president of four nations for christ bible institute. àwọn lọ́tún wá jẹ́ ààrẹ fún iwo ìdáhùsá world outreach. olúwa lò wọ́n láti dá ilé ìwòsàn ìgbàlódé sílẹ̀ faith medical center àwọn èèyàn dẹ̀ ń pè wọ́n ní father of pentecostalism in nigeria archbishop benson idahosa. thank you àwọn náà lọ tún dá benson idahosa university sílẹ̀ BIU. ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ tí bàbá bishop benson idahosa gbà wọ́n lọ kàwé fún ni ọ̀pọ̀lọpọ̀ ni mo sọ o kì í ṣe gbogbo ẹ̀ ló ọ̀nà rárẹ̀ torí bàbá fẹ́ràn láti máa kàwé. bàbá kàwé ní the college of bishops of the international communion of christian churches ọ̀rọ̀ robert university oklahoma usa bàbá dẹ̀ ní diploma in divinity christ for all nations institute ìyẹn ní dallas 1971. doctorate of divinity world of faith college ní new orleans 1981. doctor of law degree ọ̀rọ̀ Robert University Oklahoma USA ní March 1984. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní degree from International University in Belgium. He was ordained as the first Pentecostal bishop in Nigeria in the year 1981 by àkókò ò bá wa ṣọ̀rẹ́ bàbá mi pf wá láti iléeṣẹ́ ránṣẹ́ kremik bàbá dẹ̀ ti wà ń kalẹ̀. tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí bá a ṣe gba ìránṣẹ́ náà sókè ká bàa lè tún gbé ìgbésẹ̀ lọ síbòmí ṣùgbọ́n àwọn kan wà tá a láti mẹ́nubà. àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé ìtàn wọn kò sí bó ṣe lè yọ orúkọ baba Bishop Benson Idahosa nínú ìtàn wọn títàn wọn dẹ̀ lè pé lára wọn ni bàbá wa Bishop David Oyedepo lára wọn ni Bishop Francis Wale Oke lára wọn ni Bishop Mike Okonko lára wọn ni Pastor Ayọ̀ Oríṣẹ́ Jafọ̀ lára wọn ni Reverend Chris Oyakilome. bàbá dẹ̀ ní àjọṣepọ̀ ńlá pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n mi gbogbo àgbáyé bíi baba T.L. Osborn Richard Robert àti Don Petrie. mo Pastor pásítọ̀ Sunday Afọlábí àjọ ìrìn àjò yìí ni Yomi King thank you sir Pastor Tosalo Reverend Olúwadeleke David Mr Owolabi and Mrs Owolabi Idowu Fad ìbùkúnra jí happy birthday o bá a ti ẹ̀rí ráìsì tá a rí nǹkan kan ṣé a ti ẹ̀rí ìbùkúnra jí ọ̀ǹgà ẹnjìnìà Fẹ́mi Alábí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìtìlẹ́yìn ní kọ̀kọ̀ fún àwọn ohun gbogbo tí à ń béèrè lórí ètò yìí mo kí yín ẹ ṣé o ẹ̀ ní da aláìní o ẹ̀yin náà ti ń túmọ̀ àlà ẹnìkan ẹnìkan pè láàrin ọ̀sẹ̀ wọ́n dẹ̀ support nípa ti wíìchì àtàlà fẹ́ra ẹ ṣé o ẹ̀yin náà túmọ̀ àlà ẹnìkan ọlọ́run á túmọ̀ àlà yín o ohun rere gbogbo tẹ́ ẹ fẹ́ olúwa fi lé yín lọ́wọ́ o. baba pf wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ kremik baba ti wà níkàlẹ̀ mo lè lẹ́nikẹ́ni tó fẹ́ pè mí nọ́mbà ti tèmi rè zero eight zero three three two six eight eight four six zero eight zero thirty three twenty six eighty eight forty six God bless you all miracle center níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tó. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. bàbá wa ti ń bẹ ilé ọ̀run Our Father in heaven. A dúpẹ́ ní ọwọ́ rẹ. We thank you. Nítorí ìfẹ́ rẹ àti àánú rẹ. Because of your love and your mercy upon us. A dúpẹ́ fún oore rẹ lórí wa. We thank you for your good goodness over us. ọjọ́ òní tún kò. this is another day. láti bá wa sọ̀rọ̀ ọlọ́run. to speak the word of God with us. jẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ń jáde wá. as this message is coming out. jẹ́ kó wọnú ọkàn àwọn olùgbọ́ mi lónìí. may enter the heart of my listeners of today. jẹ́ kó ṣe ayé wọn ní rere. and bless their lives. kó o sì bùkún fún ẹnì wọn. and bless individuals. bí wọ́n ṣe ń gbọ́. they hear. kí ìbùkún tó wà nú àdúrà yìí kó jẹ́ ìpín yín. let the blessing in this prayer be your portion. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ jésù olúwa wa. in Jesus Christ's name our Lord. mo dúró níyìn lónìí. I stand here today. láti bá yín sọ̀rọ̀ nínú ìwé Genesis ẹsẹ̀ ogún sí ẹsẹ̀ ìkẹrìnléní ogún. from the book of Genesis chapter three from verse twenty to twenty-four. níhìn ni mo ti rí bí olúwa ṣe ń fi àánú bá àwọn èèyàn tirẹ̀ lò. here I observe how God deal with his people with his mercy. Kókó ọ̀rọ̀ mi fún yín lónìí ni. My main message to you today is. Ní ìbínú rántí àánú. In your wrath remember mercy ní ìbínú rántí àánú. in your anger remember your mercy. ọ̀kan nínú ohun tí ó yani lẹ́nu tí ó sì jẹ́ ìtùnú fún wa nínú ìwà ọlọ́run ni pé. one of the things that is so miraculous to us in the attribute of God is this. ní ìbínú a máa rántí àánú. in his anger he normally remembers his mercy. ọlọ́run kì í fi ìgbà gbogbo bínú. God do not get annoyed all the time. kì í gbàgbé àánú. yet he never forgets mercy. nígbà tó pa ìjọsìn run. when he destroyed the first generation. síbẹ̀ kò pa pátápátá. yet he did not consume them completely. ó dá àwọn mẹ́jọ sí nípa àánú àti oore ọ̀fẹ́ rẹ̀. he spared eight souls due to his mercy and love unto mankind. nígbà tí ó pa Sódómù àti Gòmárà rẹ̀. when he destroyed Sodom and Gomorrah. ó yọ Lóòtì kúrò nínú ewu ìparun. He preserved and saved Lot from destruction. Kí ni ohun náà tí ó yọ Lot kúrò nínú ewu ìparun? What was that thing that preserve Lord from being destroyed. Àánú ló yọ Lot kúrò nínú ewu ìparun. It was mercy that saved him from being destroyed. Bí Ọlọ́run ti bínú sí Ísírẹ́lì tó. As God was annoyed upon the Israelites. Ní ti Ọlọ́run wá ti torí èyí tú wọn káàkiri àgbáyé. And for this purpose, God decided to disperse them throughout the whole world. Síbẹ̀ wọ́n tún padà kó ara wọn jọ di orílẹ̀-èdè lónìí. Yet they all come together in one place as a nation today united. orílẹ̀-èdè israeli jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí ó lágbára jùlọ ní àgbáyé. the nation of israel is one of the most powerful nations on earth. bí wọ́n ti kéré níye tóní. as small and little as they are as a country. tí àwọn ọ̀tá wọn sì pọ̀ yí wọn ká bí èṣù. and their enemies they are so great a country that surrounds them about. síbẹ̀ wọn kò lè borí wọn. yet all these great countries that surround them them cannot defeat them. bí ó bá jẹ́ nípa ti ènìyàn ni. if we want to look at it from the point of human nature kò yẹ Israeli mọ́. The nation of Israel ought to have been destroyed totally from the face of the earth. ṣùgbọ́n Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀. But God did not allow it. ó tún fi àánú hàn nínú ìbínú. He showed his mercy even during his anger. kì í sì ṣe Israeli nìkan. And not unto the nation of Israel alone. àwa yìí ń kọ́. What about us speaking? èmi yìí ń kọ́. What about me talking now? bí ó bá ṣe pé Ọlọ́run kì í ṣàánú ní ìbínú. If God do not show show his mercy during his anger. kò yẹ kí a tún àwa yìí mọ́. people like us ought to have been destroyed. ó yẹ kí ọlọ́run ti pa ọ̀run tàbí kí ó pa mí run. the lord ought to have destroyed you or destroy me. bó bá ro ẹ̀ṣẹ̀ ti ìran wa. if he wants to think about the sins of our generation. tàbí tí ó tún ro ẹ̀ṣẹ̀ yìí pẹ̀lú. or he thinks about the sin we are committing as an individual. kò yẹ kí a lè wà láàyè lónìí. we shouldn't be alive today. ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ àti àánú. But by the reason of his grace and mercy. Paul apostoli tilẹ̀ wí pé. Paul the apostle said. Mo rí bí mo ti rí. I am what I am. Mo rí àánú gbà. I have obtained mercy. Nínú ọgbà Édẹ́nì. In the garden of Eden. Ọlọ́run bínú gidigidi sí Ádámù òun Éfà. God was so annoyed upon Adam and Eve. Síbẹ̀ kò gbàgbé àánú. Yet he never forgot his mercy. Ẹ wo ọ̀nà tí àánú rẹ̀ fi fi ara hàn. Look at the way through which the mercy mercy of God showed us. Èkíní. Number one. Kò pa ire tí ó sún fún wọn rẹ́. He never condemned the blessing he has allotted them. Ire náà ni ẹ máa bí sí i kí ẹ sì máa rẹ̀ kí ẹ sì gbilẹ̀ kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀ kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tó ń rákò lórí ilẹ̀. Genesis one twenty-eight. And the blessing is recorded in the book of Genesis chapter 1, verse 28, which says, Be fruitful and multiply and replenish the earth and subdue it and have dominion over the fish of the sea and over the fowl of the air and over every living thing that moveth upon the earth. So it is up to this present moment. In the judgment of God concerning sin, Adam was given the opportunity Christianity to name his wife. orúkọ tí ó sì sọ fi hàn wípé. and the name he gave her. fi hàn wípé ọlọ́run kò tí ì fagilé ìsúre tí ó ti ṣe fún wọn. shows that God has not cancelled the blessing that he has blessed them. orúkọ náà ni Éfà. and the name was Eve. ìtumọ̀ Éfà ni ìyè. and the meaning of Eve is life. bíbélì wá sọ fún wa pé èmi kì yóò kú bí kò ṣe yíyè kí èmi kì yóò sì máa ròyìn iṣẹ́ olúwa. and the Bible now now records, I shall not die, but live to declare the works of the Lord. Ọlọ́run jẹ Ádámù àti Éfà ní ìyà ní tòótọ́. Indeed, God punished Adam and Eve. Ṣùgbọ́n síbẹ̀ kò pa wọ́n run. Yet he did not destroy them. Nítorí àánú. Because of his mercy. Ọlọ́run nínú àánú rẹ̀. God in his mercy. Mo ní Ọlọ́run nínú àánú rẹ̀ mìíràn. I said God in his mercy in other places. Tí ó fi hàn fún Ádámù àti Éfà wípé. That he showed unto Adam and Eve was. Ó dá ẹ̀wà wọ fún wọn láti. láti fi bo ìhòòhò wọn. He created an apron for them to cover their nakedness. dípò ewé ọ̀pọ̀tọ́ tí wọ́n gán láti fi bo ìhòòhò wọn tẹ́lẹ̀. To replace the fig leaf they used in covering their nakedness at the first place. ohun tí Ọlọ́run fi bo ìhòòhò wọn níhìn yìí ó gbòòrò ó nípọn ó sì tọ́jọ́ ju ewé lọ. And what God now used to cover them to replace the leaf was better and reliable than the leaf they used previously. gbogbo òdodo ti ara wa dàbí ewé ọ̀kọ̀tọ́. and all the self-righteousness of us now can be compared to the fig leaf. ewé kò lè bojú ara. and leaf cannot cover the private part. bí ó bá sì bojú ara láàárọ̀ á sì á sì gbẹ dànù. even if it cover the private part in the morning by evening time it would have withered away and will not be useful. òdodo ti ọlọ́run nìkan ni kì í it is only the righteousness of God that cannot be destroyed. God. nínú Jésù Kristi ni òdodo náà sì ń gbé. and it is inside Jesus Christ that this righteousness live. Ọlọ́run ti pèsè òdodo tí ó péye. God has Ọlọ́run ti pèsè òdodo tí ó péye. God has provided a perfect righteousness. tí ó sì wà títí fún ìran ọmọ ènìyàn. that will be permanent for the generation of mankind. Ọlọ́run ti pa ẹran kan tẹ́lẹ̀ tí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. God has killed an animal previously to be an atonement unto their sin. èyí ni ìfihàn ń tọ́ka sí níhìn tó fi wípé gbogbo àwọn tó ń gbé orí ilẹ̀ ayé yóò sì máa sìn olúkúlùkù ẹni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé ìwé ìfihàn thirteen eight. The book of Revelation is referring to this here in the book of Revelation chapter thirteen verse eight and all that dwell upon the earth shall worship him whose names are not written in the book of life of the lamb slain from the foundation of the world. gbogbo àwọn tó ń gbé orílẹ̀ orílẹ̀ ayé yóò sì máa sìn olúkúlùkù ẹni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn tí a pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé kò sí nǹkan mìíràn tó mú ìgbàlà wọnú ọkàn bí ẹ̀jẹ̀ Jésù Kristi. There is nothing that brings salvation into mankind except through the blood of Jesus Christ. ẹran tí Ọlọ́run pa ṣètùtù níhìn ni Jésù Kristi ọmọ Ọlọ́run. The lamb that was killed as an atonement unto man's sins is Jesus Christ the son of the living God. Ọlọ́run òun aráyé tó bẹ́ẹ̀ gẹ́. God loved the world so much. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ni. that he gave us his only begotten son. pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. that whosoever believes in him. kó má bàa ṣègbé. should not perish. ṣùgbọ́n kó lè ní ìyà nípẹ̀kun. but have an everlasting life. jẹ́ kí n sọ òtítọ́ èyí fún ọ. let me tell you this. bó bá rí àánú gbà. if you obtain mercy. ìyẹn ò sọ pé kí o ṣe àánú Ọlọ́run lò. that does not give you the license to misuse God's mercy. bí Ọlọ́run ṣe jẹ́ Ọlọ́run àánú. as God ló ti jẹ́ ọ ọlọ́run onídàájọ́. as God is a God of mercy he is equally the God of judgment. ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. bàbá wa nípasẹ̀ Jésù Kristi. our father through Jesus Christ. àánú là ń béèrè fún lónìí. we are asking for your mercy today. bó o ṣe fi àánú bá àwọn ará ìgbàanì lò. as you make use of mercy to help those in the time past. tó dáríjì wọ́n tó sì pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́. you forgive them and erase their sins. bẹ́ẹ̀ pẹ̀lú lónìí là ń bẹ̀bẹ̀ fún àánú. so exactly today we are requesting for your mercy. ní ọ̀nà gbogbo. in all areas. àánú tó ń gbé ni ga. the mercy that promotes one. àánú tó ń wo ni sàn. the mercy that heals one. àánú tó ń dáríjì ni. the mercy that forgives one. àánú tó ń gbéyàn lékè. the mercy that makes one to prevail. àánú tí ó ń já gbogbo ìdè nínú ayé ènìyàn. the mercy that that breaks all yokes in human life. ó ní mo béèrè fún gbogbo àwọn ènìyàn mi lónìí tó ń gbọ́rọ̀ yìí. it's what I request for all my listeners of today. ní orúkọ Jésù in the name of Jesus. kílẹ̀kùn àánú kó sí sílẹ̀ fún gbogbo yín. may the door of mercy be open unto you all in Jesus name. àánú tó sì wá sí sílẹ̀ fún yín ní orúkọ Jésù ẹ̀ṣẹ̀ ò ní tì. and the door of mercy that has been opened unto you now will not be closed through your sin in Jesus name. ní orúkọ Jésù ni mo gbàdúrà. and in Jesus name I pray. bákan náà ni mo gbàdúrà fún ilé iṣẹ́ Fresh FM. Also, I pray for this station, Fresh FM. Lẹ̀kùn àánú ní gbogbo ìgbà. Door of mercy at all times. Kílẹ̀kùn àánú máa ṣí sílẹ̀ fún iléeṣẹ́ yìí ní gbogbo ìgbà. May this door of mercy be open unto this station all the time. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. O lè pè mí sí nọ́mbà yìí. You can call the man of God on this line. Mo ṣetán láti tún fi àdúrà ràn ọ́ lọ́wọ́ síwájú sí. And he's ready to pray for you the more. Pè mí sí zero eight zero. three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ajíhìnrere pf ọ̀wá kí àánú ọlọ́run kó máa bá yín gbé àti The preacher of this message you are hearing is prophet and evangelist B.F. Owa. May the mercy of God continue to abide with each and every one of you henceforth in Jesus' name amen and amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ní ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí oníkòjìpò àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méjì àárọ̀ ọjọ́ tuesday